àwọn èèyàn lọ sí ibi ìyá àgbà wọ́n ti àwọn èèyàn lọ sí ibi ẹ̀tọ́. ó ní wà á tún àwọn náà tàbí ṣe ìmì àwọn ìdúnìyà àdínú wọn ti jẹ́ pé àwọn kẹ̀kẹ́ nínú nǹkan àlámọ̀rí ayé òun ni wọ́n fi ń tan àwọn èèyàn. ọ̀wọ́ bá wọn ẹ̀kọ́ ọ̀bẹ dúnìyà wọ́n wọ́n ń fi ìyá ayé wọ́n fi ń dẹ́rù bà wọ́n. فاتبعهم الخلق على خوف من دينهم. أو يعني wọ́n wá tẹ̀lé wọn àríyàn àwọn ọ̀nà tó tẹ̀lé wọn àlàfo òfin ìrírí ìmìlì wà ó sọ sí ti rẹ̀. nípa pé ìpayà nínú ẹ̀sìn àti ìran kan ayé wọ́n gbá àríkàn bá dó sórí ẹ̀sìn yìí yóò sọ fà wọ́n tí a bá dúró sórí Islam yóò jẹ́ èèyàn wọ̀ a bá fẹ́ kí ayé kó sẹ́yìn lọ́wọ́ àfi kéèyàn ó dájú ọgbọ́n eléyìí ni ìpìlẹ̀ fúkọ̀ nínú Islam kawofin fi dín nìyí ìta bá dúró bọ́ọ̀lù ń ṣe ní ká dúró ìwé ìtàn wàrọ̀ bàkí fi dùn yà àbí ká yóò lè dá ká yóò lè dùn ọlọ́ba ni wà mí nàní náà mẹ́yìn àkúrò ọ̀gá ni àti nàfi dùn yà wà mẹ́lẹ̀ àwòfin àti ọ̀sìn mẹ́nà fanáfà ọlọ́ba ni ó bẹ́ẹ̀ náà wọ̀nyàn tó yẹ pé ètò kan àwọn òun náà ni pé ọ̀gbẹ́ni àti nàbì tó yà ìwọ lọ́wọ́ bá ṣe dáadáa táyé fún wa ayé nìkan náà ni ọlọ́nà ọmọ àlọ́ pẹ̀lú àfẹ́rọ̀ kì í mẹ́nu fàlà kan àwọn tó jẹ́ pé ayé nìkan ni tiwọn yìí kò ní sí nǹkan kan láì kì í àmà nínú nǹkan tí wọ́n wà ọlọ́nà wà nínú kó fún bẹ́ẹ̀ nínú àwọn yẹn mẹ́yà kó lọ́rọ́ bá náà àti nàbì tó yà á sàmùsù. وفي الآخرة حسنة وقنا عذاب النار àwọn sọ pé ìwọ ọlọ́run ọba fún wa ní dáadáa táyé bákan náà fún wa ní dáadáa tọ̀hún náà wà láwọn ìyá ẹ jẹ́ ká dúró díẹ̀ lórí ọ̀rọ̀ yìí iná máa fún ìrọ́ṣùn ọwọ́ ọ̀tá ara ó wà lórí ìtọ́ ó wà lórí ìtọ́ wọn wá fẹ́ wọ́n ṣàdéhùn ìyá fún wọn fi jẹ́ ìtọ́nà àwọn sọ́lá kùnà sọ́ọ̀lẹ̀ ó ní dàkàlù tó Baghdad ó dà tó mọ̀ Baghdad ó ní fàṣẹmí tó dọ̀jú ìjẹ̀lẹ̀ òun wá gbọ́ ariwo kan tó kilẹ̀ òun wá bẹ̀rẹ̀ pé kí lélẹ́yìí ó ní fàkọ́ọ̀lù àgà ìmáàmù Ahmed yomusahan ìmáàmù Ahmed yẹn lórí pé wọ́n fi kí o wọ́n fi oríṣiríṣi ìyá jẹ́ nítorí pé òun dúró sórí tọ́mọ̀ ọba pé ìsànà ìfẹ́ wọ́n fi ìyá jẹ́ lọ ó ní dídọ́ tó wọn gbọ́ ohun mọ́ Muhammadu ló gbọ́ ó ní nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí wọn lò ó ní fàdákàrò tó ló ń bá wọlé síbẹ̀ nígbà tó wọn wọlé síbẹ̀ ó ní fàdórì ìbàdàn ọ̀bẹ wọn bá lò nílùú àkọ́kọ́ kọ́lẹ̀ Imam Ahmad bismillah ó sọ bismillah nílùú àkọ́kọ́ yẹn nígbà tó lẹ́lẹ́ kejì wọ́n tún fún lẹ́gà kejì kì í ṣẹ̀dá lásán bá ìyàtọ̀ tó yà nígbà tí wọ́n gbẹ́lẹ̀ kejì sí i ó ní wàlà hawla wàlà quwwata illa billah. wọ́n fún nínú ẹlẹ́kẹta kí ni mama amadu sọ mama amadu sọ wípé alukur'ani makhluq alukur'ani kalamullah dẹrù makhluq ẹ pàmì ẹ pàmì alukur'ani yẹ ọ̀rọ̀ ọlọ́run bá ní ìfẹ̀dọ̀ ọ̀run nígbà tán lù ní ẹlẹ́kẹrin ó ní kul lan yusibana illa ma kataba Allahu lana huwa mawlana wa ala Allahi falyatawakkalil mu'minun èyí tẹ̀ ń tẹ̀lé ẹ̀yẹ fún ọlọ́run sọ́nà àlùkò ni pé nǹkan kò lè fún wa ní mùsíbà àfi tọ́lọ̀ wọn bàbá ti kọ́lẹ̀ fún wa. sàálẹ̀ máa wà fún ọlọ́run fún ọlọ́run náà sábàtà àmàmẹ́lì mẹ́ṣinà àmàmẹ́lì mẹ́ṣinà ìgbọ́n máa fún ẹ̀dín dúró àmàmẹ́lì mẹ́ṣinà. torí ẹ̀ làwọn onímọ̀ tó ń sọ wọ́n sọ pé ọlọ́run subhanahu wa ta'ala ó fi èèyàn méjì ó fẹ́ràn ìsìlámù lọ́wọ́. Abubakar Siddiq àyàmọ̀ ìjà nígbà tí àwọn kan sọ pé zakawo ti lára ẹ̀sìn Abubakar Siddiq kẹwàá fún mi ló pé ah, á ẹ̀mọ́ bá Islam nígbà tí àwọn kan fẹ́ ṣe Quran tí wọ́n fẹ́ ṣe pátíkọ̀ tí wọ́n fẹ́ ṣe bálabàla tí wọ́n fẹ́ sọ pé kì í sọ̀rọ̀ ọlọ́run ọba mọ́ iná Muhammad ló dúró ní gbogbo ayé ń jọ́nà wọn àtàwọn èèyàn kéékèèké àtàwọn èèyàn tó pọ̀ tí ò bá rí bẹ́ẹ̀ ni ayé Al-Quran Al-Karim yìí yóò bẹ̀rẹ̀ tó ká kó máa tí àbá yẹn bó bẹ̀rẹ̀ pé mọ́nà àjò eléyìí tí wọ́n máa máa dùn lórí lórí ẹ̀ yóò ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí náà lé ní wọ́n dá dọ̀ sọ́dà lórí ìdákùjà àbó tí màmá máa tẹ́fẹ̀ náà màmá náà ti pàdé òun ó sì sọ̀dà kejì tẹ̀ yóò ní dá dọ̀ sọ́dà eléyìí ló bí tí màmá máa tuntun gbígbé òrùka tó ẹjẹ́ pé Quran tẹ́lẹ̀ implication mo ti implication pé Quran màkàlùkù mi implication ni pé Quran ò ní padà kò ní padà máa bá àsìkò mu mọ́ tẹ́ka sọ pé Quran ẹ̀dá ni ó túmọ̀ sí pé nísìn ní fàkójúwe ọkọ̀ tí wọ́n ń lò ní 1980 tẹ́yìn sábà nínú fẹ́ẹ́ fi máa já yé nísìnyí bóòlù ó ṣe rí yóò dákun ẹ̀rù kò ní onídàbẹ̀ tó kí nǹkan tó bá ti jẹ́ nǹkan ayé ọjọ́ máa ń lọ lórí ẹ̀. tó mọ̀ wípé wáyé pé Quran àwọn tó sọ pé Quran máa fi òkú tẹ́ ẹ bá fi gbà wọn ẹni tó fún ọ̀sìn ìjọba káyà fún ọmọdé àwọn àyà yín àwọn àyà yà mẹ́bí nìyẹn àwọn àyà yín ò lè apply sí ibi má eléyìí ìjọba máa fi ọ̀gbìn wípé ah ẹ má dá fífún alẹ́ ọ̀rọ̀ lọ́wọ́ subhanahu wa ta'ala ni yóò máa wà relevant sí ìjọba ìdàgbé eléyìí ẹ̀kọ́ kan nìyẹn bákan náà wọ́n ní pé a ní ìgbà tí àdádálẹ̀ wọnú ẹ̀sìn ìgbà tó jẹ́ pé àwọn èèyàn wọn ò wọ́n rí pẹ̀lẹ́ sùn mọ́ ayé nìkan ló kàn án gẹ́gẹ́ bó ṣe rí láwùjọ lẹ́yìn gẹ́gẹ́ bá máa sọ àyàn pé tuntun náà bá sọ nìyí ìtànàbí sọ lélẹ́yìí kẹ́sìn ni ó sọ́fà kò kàn wọ́n táyé àwọn máa ti sọ́fà ni ọlọ́sìn nínú àwọn tó bá rí báyìí pé ayé nìkan ní contribution ọlọ́run wà náà làwọn òkè àfẹ́wọ̀ sí ilẹ̀ padà wọn ní ní ìpè dáadáa kàkà níwájú ọlọ́run láti ìyá wọn. jẹ́pẹ́ pé òun tiẹ̀ òun sọ ayé òun sọ àkìyàmà tó ẹni báyìí ló gbàdúrà gbọdọ ọlọ́run wà tẹ́gì fi máa àtàkà lọ́rùn dáhùn àfẹ́rọ̀ kí tọ́lọ̀ fún ọ tó kàn sí ayé tá a wà ń bẹ̀ yìí èèyàn máa ń ṣe láti fi rí yóò ṣiṣẹ́ táyé láti torí ìyọ̀nà ọwọ́ ọ̀rọ̀ ìfarahàn ọ̀tara gbogbo wa àtọkùnrin wa àtọkùnrin wa ẹ má jẹ́ ká gba ètò ìjẹsẹ̀ láyé ntọ́lọ́ ń bá sọ nítànàbí bá sọ ẹ jẹ́ ká já pàtàkì rẹ̀ káwọn bá kọlà dára wa wàmà kọlà tó jìnnà wà ní ìnsa ìlànà ìdàkùn ọlọ́wà àtàjọ̀nà àtàyàn àwọn òdá wa àti kásán. Bẹ́ẹ̀ni torí ìjọsìn ọlọ́run fi dá wa òfin ẹ̀yẹ òsìkà kan tó yẹ kó lé lára wa láti máa lò. Orí àtàyàn pé tọ́lọ̀ wá sórí ẹ̀dá wa náà ní nǹkan yẹn. Eléyìí tọ́lọ̀ kó sàkóso sàmùkọ́ wọn nípa sọ́wọ́ ìsọ́nà tó wà á tí nígbà tó ń pẹ́ àwọn yẹn gbọ́lá fún ayé

ṣùgbọ́n àwọn táwọn awa wà láwọn èèyàn gbà ìdáadáa ń bẹ̀. ìmọ̀ mi á máa ń rí ẹyọ ọmọ yìí ẹ má tó sì kú ẹ tó sì kú wọ́n rí sẹ́ báńkì olóòṣè òsì ọ̀pọ̀ nísìn ọlọ́ọ̀lọ́ sọ̀hánà àtàlà sọ̀rọ̀ sínú àlùkò ńlẹ̀ rí pé yẹ́n bá kú lọ́wọ́ rìbá ìtakùnlá wàdà ògùn àbákì yẹmí nà rìbá ọlọ́ọ̀bá ní òun destroy rẹ̀ yíò bá yàn lẹ́rù ẹnìkan á ní wọn á ní ẹmọ ẹmọ tó so ta bí ẹni pé ẹni tí ò bá ti bẹ̀rẹ̀ báyẹn ti bàjẹ́. a rí nínú ẹlòmíì tí jẹ́ tó sọ ẹ̀rẹ́lẹ́nu náà inú ẹ̀fẹ̀ tó lè ṣẹ́ onífún náà ń bẹ̀rù. yẹ́nu ìgbà tó wá nù nísìnyí kí ló ń bínú bẹ́ẹ̀ tó ń bínú bẹ́ẹ̀ ni pé ó ní problem iṣẹ́ ló fẹ́ rí báyìí ni bó sọ ẹ́ kẹ́kọ̀ọ́ sọ̀rọ̀ sí us embassy terrorist ni wọ́n á pẹ̀. constitution ta yé iná ìlú wò fún pé ká compromise sí ẹ̀sìn. eléyìí nínú tó mọ jẹ́ kàdàdà rẹ̀ kò ṣẹlẹ̀ nínú nínú ẹ̀sìn ni olùfàsọ̀rọ̀ fi sunna wà á fún àtúnyìn onígbà tó ti pé àwọn èèyàn ń kàn sí dá ayé tó ń gbé ayé sókè ju ẹ̀sìn lọ wọn ló di pé ìtàn pẹ̀lú súnà nígbà Muhammad súnà nìkan wà ní tí ò kọ́ fúlàmà wàzà òsì dídá wàfàṣẹ àbádálẹ̀ wà gbajúmọ̀ gan ó pọ́ fúlà gan ẹwú àwùjọ dáwà inú sí yóò takò lákẹ́yẹ lómi kò sọ pé ah yóò di jẹ́ òdà ọ̀dọ́ wa là sàlásì níjọ sẹ́ndẹ̀ sẹ́ndẹ̀ yẹn gbogbo wọn náà wá rọ̀ gàdí àbá ẹja wà pẹ̀lú ìsọ wà láì gbogbo ẹni ẹ̀rọ ni. bọ̀ torí pé àdáńdá lèyẹn ti pọ́pùlà ìbàjẹ́ ti gbajúmọ̀ gan ní tó correct kò láwọn yàn án bó ṣe dẹ́jọ́ náà nìyẹn. olùwàká faru min aisu láyọ̀ àlàmún ní ojú ìṣàkà àwọn yẹn bẹ̀rẹ̀ sí bí kì í pèrè láì mà oríṣiríṣi ojú ọ̀nà ni wọ́n gba àgbègbè pèrè lọ́wọ́ àgbà wọlé kì í kálukú tí wàá di òṣùwọ̀n tí ó mọ̀ ju ọ̀rọ̀ náà lórí balẹ̀ wàhámà lóko dùrọ̀tà wọ́pì wà ámúrí wà náà yìí yálà òkú lè mọ àwọn ìdí àwọn èèyàn àdá tó dé pé adarọ ọlọ́run ọba ayé alukur'an ìdájọ́ ọlọ́run ọba àfẹ́ rẹ̀ mọ́ṣe rẹ̀ wọ́n wá ń gbé sí ọpọlọ àti làákàyè tẹ́lá sáà ní ní tọ́lọ̀ ọba fẹ́ẹ́ wọ́n sẹ́yìn rẹ̀ ìdájọ́ wa ni ọlọ́ba fẹ́ ká máa wọn ṣé wọ́n ló dájọ́ sọ́lọ́ wọn á gbèsè mọ ọpọlọ onípa àwọn wa kọ́kọ́ owó lẹwọ kọ dìbò wọ́n á di pé tó bá ti dọ́pọ̀ lọ mú àwọn yóò dá nínú ẹ̀sìn wà náà kọ́ lẹ́kọ̀ọ́ owó lẹwọ rọ èyí tí ò bá ti bọ́pọ̀ lọ wọn mú owó pàtó wà sọ̀rọ̀ ti islam bẹ̀rù ìgbà islam òdodo tó wá dà lójì wà súnà tó dọ̀rì ìbátan súnà náà wá di tó sàdùn bí ẹni tó bá fẹ́ ṣe súnà yóò wá di àjòjì láwùjọ ìlànà ìṣẹ́kọ̀ọ́ ibẹ̀ náà ni kálukú omi tó ti jáde kálukú omi tó ti jáde ẹlòmíì muslim sista míì nínú gbogbo fámìlì ó lè jẹ́ kó ti da àwọn ọmọ ẹ̀yẹ ó lè jẹ́ kó zọ́ọ̀fù yẹn àwọn ẹlòmíì lè ti di kiri yó ẹ bá dé fámìlì yìí kì owó àdájú òsánà owó àwọn ọ̀gbẹ́ ah, dájú ara ló ti gbèrè ìgbà rẹ̀ dọ́sùkò jọ dájú dájú ní irun jọ ẹni láwọn ní báyìí ṣe darí ìsìn yẹn ló ń jẹ́ pé mú àwọn ọmọ yẹn sí ah, ah, àdúgbò ètò kúnlẹ̀ nínú ìwé ìwòlà ìwé ètò kúnlẹ̀ ìwé ìkúnlẹ̀ fún bàbá wa àti ìyá wa bí àtàrà àwọn èèyàn wọ́n wà máa fi apá tí ìwà wa dúró lórí ojú òsì náà tì yẹn ojú òsì náà tì yẹn ní àbẹ̀rẹ̀ àwọn náà nù àwọn sùn náà nù olùfàsọ̀rọ̀ ní ìsìláàmù gọ̀ọ́lìbà ìsìláàmù wa dàbí òjì láwùjọ mùsùlùmí wọ́n súnà tó dọ̀rì ìbá tẹ̀lẹ̀ bẹ́ẹ̀ náà súnà wa di tó sàbí sáwọn èèyàn ẹni tó wá ṣe ó wá dàbí ọmọ àlè láwùjọ wọ́n á lù súnà tó dọ̀rọ̀ bá ìjọ òfìdíyà rẹ̀ kódà nínú ìlú táwọn á lù súnà wa nínú ìlú súnà àwọn á lù súnà tó wá di àjèjì ń bẹ́ẹ̀ àwọn á lù súnà tó di ẹ sí láti èsì kìíní kan rí kẹ ẹ máa lọ sí ti kẹ ẹ tó máa rẹ́rìn kó máa wòye kó sì máa rẹ́rìn kó máa fọwọ́ sí ìlú. láyé nìkan ti tòun ó ní àfa ó ní àfa ó ní àfa ó ní ṣe ẹ mọ̀mọ́mọ́ bá sọ déèlì àti tẹ́lọ̀ yìí mo ní kí lẹ́nu ní àti tàbí ẹ bá ń sọ dáadáa ẹ wò sọ tó tó yìí mùsùlùmí nípa ó ní àdúgbò ẹ̀mí ìdìní mú ní èsì tẹ̀mí ìdí wọ́n sọ̀rọ̀ àlùsọ̀nà mọ̀tòrín lédè láwùjọ kálukú ah, àtẹ̀wá gbajúmọ̀ wọ́n ṣe ẹnìkan ẹ padà sí mọ́ọ̀kì torí dídè àti gbajúmọ̀ gan ẹ padà sí mọ́ọ̀kì yín náà àdúgbò fún ẹ̀sẹ̀ tó dé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí wà láti bá ṣe pé ọlọ́ọ̀ba ó kàn ní kí wọ́n nífẹ̀ẹ́ òdòdó díẹ̀ wọ́n sọ àwọn ará àdúgbò ọbẹ̀ sùnwọ̀n ilé ìkúdá tọ̀hún kúdá tí kúdá. technically bàbá kan bí níbi ní last week and bàbá wa ní à ah, mo wá dàgbé kan bàbá ní pé tẹ́kùn ah, ti sọ̀rọ̀ mi lórí ẹ̀ tó mọ̀ ẹ́ pé ẹ̀yin ò tíì kan ẹ̀yin ò tíì rí mo ní kò sọ̀rọ̀ mi mo wá padà tajú padà bí à ah, bàbá ẹ̀ lérò fún mi ni o mo ní kò sọ̀rọ̀ mi lórí ẹ̀ mo ní à dájú ní ìfẹ́ láti kílẹ̀mù pé gbogbo nǹkan ni mo máa wọ ṣùgbọ́n fẹ́ rí worship ní tó bá jẹ mọ́ ìjọsìn tọ́lá lákàwé ni ní tó bá jẹ mọ́ worship ó ti ní principle principle tó ń gá ìdè yẹn kìíní yẹn tako principle yẹn wọ́n yẹn fún àwọn ọmọ àyà only because in fact impression kan wá fẹ́mi mi ò ń tòótọ́ o títà bẹ́ẹ̀ rí ẹ pé o ti yanjú pé pé ó fi hàn pé dábàá ti dọ́lẹ́nu sí ní ìsinmi kan ló yanjú nítorí àbáyẹn fẹ́ mú mi bẹ́ẹ̀ ni pé ó wù pé ihun tí mò ń kàn dẹ́rù ti pọ̀ jù tí wọ́n ló kọ̀rẹ́tì ní bóde ṣe máa rí òun náà nìyẹn tó láwùjọ olùwà alùsùnà bùrọ̀dá gbogbo àwọn tó bá bẹ́ẹ̀ tẹ̀lé súnà anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam wọn tó wà lè bùrọ̀dá títà súnà wo anábìrin tó anábìrin bàdá alìsílámù dọ̀ríbà wọ́n sọ yàrá òdò dọ̀ríbà kàmá bàmí. anábìrin ìsìlámù bẹ̀rẹ̀ lájòjì yóò sì padà di àjòjì náà lọ́gbọ́sọ̀ bẹ̀rẹ̀ yóò padà jẹ́ àjèjì gẹ́gẹ́ bó ṣe bẹ̀rẹ̀ Anas ibn Malik rahimahullah ta'ala ó ní law anna rajulan adraka sálàfà al-awwal thumma bu'itha li-yawm ma arafa shay'an min al-islam shay'an ma arafa min al-islam shay'an orí tí wọn bá ma àwọn sálàfà tí wọn bá wá gbé ìdílé lọ́jọ́ òní tó bá lajú sáàrin àwọn tá a jọ ń sayé lẹ́yìn ní dáǹkẹ́kẹ́ mọ́nú islam lọ́dọ̀ tàbí dàbdà ó علمت شيئا مما كان عليه محمد وأصحابه كنتم عليه اليوم ولم يمن كاكا táwọn sáadé àtàná ni wọ́n ń ṣe táwọn èèyàn tó wá ń ṣe lé ní ilà áàbì ìṣọlá ẹni tí islam fi jọ táwọn sáadé àbúdá dáńsán yẹn òun náà ni pé àwọn sáadé ń kírun ẹbí ń kírun àwọn náà ń kírun gbogbo nǹkan yòókù fẹlẹ ọ̀nì àti jọ táwọn sáadé kankan. أبو دعاء مسوي الإمام الأوزاعي رحمه الله تعالى ودي وكيف لو رأى أبو الدرداء لو رأى أبو الدرداء هذا الزمان تابو الدرداء وباري أسفو إنكو إمام الأوزاعي في وعيد فوتون دريان فوتون دريان أبو وكيف لو رأى أبو الدرداء والأوزاعي زمانا káfí àbúdàdà àti àwùzáyé táwọn náà bá rí àsìkò yìí kọ́ ṣé jánìbù manhaj la fẹ́ wò ni àbí jánìbù àkídà àbí jánìbù muamala àbí jánìbù ìbádà tàbá fẹ́ jánìbù manhaj ẹnìkan bẹ́ẹ̀ bí àfa dáadáa lẹ́nu ẹ̀ kọ́lọ̀ fún bá mi àdìbò ọlọ́ọ̀ ṣàṣìbò wọ́n pàdé àfa ẹlẹ́gbẹ́sẹ̀ àgbẹ̀ ìkàlẹ̀ yìí náà ìlànà ìsọ̀nà yẹ́sẹ̀ ó ní àbá mọ̀ tó jọ́ mẹ́ta nínú àwọn ti kíra wọn tó náà níbo ni kíni àá ṣe bẹ́ẹ̀ wíwá sàlàfíà mò ń ṣe wẹ́rẹ́ ara ẹni yẹn sì làgàrà pé sàlàfíà ni kíni sàlàfíà ni ń ṣe torí tẹ́ ẹ bá sọ sàlàfíà gan fún ẹlòmíì tó jọ ń súnmọ́ ẹ̀rọ ti bà ẹ̀rọ nítorí pé ó mọ̀ tún mẹ́ ẹnìkan wà ọ̀rẹ́ àbúṣe mọ́yà bàbá ti ń kọjá lọ sálàfù sọ̀lẹ̀ yìí sálàfù sọ̀lẹ̀ yìí mọ́tò àfíkà tó bá ti ní wọn kí o tọ̀ ẹ̀yin sálàfù sọ̀lẹ̀ yìí àti yóò. mo máa ń sọ níjọ friday tẹni ẹ tó tún nǹkan yẹn sọ ṣé friday àbí thursday thursday mo máa ń sọ ah mo ní àwọn eléyìí náà ti máa ń lọ síbi ìta rẹ mo wà láì odò rẹ sọndẹ tó o bá fi hàn pé sálàfù gan ni wọ́n ó sì gbà pé ó ń sún náà lọ yóò lù sún mí lòun rárá á lù sún náà làwà àwọn ètò sálàfì nígbà tẹ́lẹ̀ sẹ́fẹ̀ ní ọ̀sẹ̀ sálàfì àgbá yẹn jẹ́ ìwé ìlú náà torí pé gbogbo ẹ̀ ti dẹ̀ bọ̀rọ̀ báà ṣé sálàfì àgbà ò ṣe gbá yẹn ọ̀rọ̀ yẹn sí ìtàn náà tó sálàfì ìyàwó kọjá tó fi máa ń gbá yẹn ìwé sálàfì ìyàwó láìbírèsì yẹn ni kò sí dáhùn ẹni tó bá sì pé sàlàfíà ó dira ẹ̀ pa níwájú àtẹ̀yìn lókèjọ́ tó bá ti takò mọ́ náà jẹ́ ẹ̀yin náà lẹ́mọ̀ sọ pé á ah, bàbá sàlàfíà tẹ̀ sọ kára ẹ̀ náà ní àtọ̀ tọ́lọ̀ kúrú jù lọ. tò ní manhaj ó di pé àwọn èèyàn ń tọ́jú ẹ̀ ẹni tó wà fà dáadáa ni ó gbajúmọ̀ náà nígbà tí a fi fọ ọ̀rọ̀ pé ó ní òun ò ní pẹ́ra òun sọ́lá sílẹ̀ súnà lò mọ́sálásí òun ẹ̀ṣẹ̀. jẹ́rí yẹn ó yàtọ̀ ìyàtọ̀ ẹni tó sọ pé òun ò lè pera àwọn sáláfì ṣùgbọ́n òun lè pera àwọn ní oníṣúná. kò yàtọ̀ síbi pé kéèyàn sọ pé bàbá alágbádá ni ṣùgbọ́n mi sọkùnrin. ẹ̀rọ ìtẹ́wọ́ sí ìyẹn bàbá alágbádá òun ni mi èmi ni bàbá àwọn ọmọ mi ṣùgbọ́n ẹ mọ́tò mi lọ́kùnrin tí ìbá sọkùnrin ò lè jẹ́ bàbá àwọn ọmọ ẹ̀ so tó bá ti tí sàlàfíà bá fi ń bọ̀ lẹ́rù súnà rẹ ti ní problem tí sàlàfíà bá fi jẹ́ trend kan pẹ̀lú òbẹ́ dórúkọ yẹn súnà tó ń fura rẹ sí yẹn tó ń fura rẹ sì sí yẹn súnà yẹn ní problem so abẹ́ problem yẹn ló wá fẹ́ hide sí manhaj yẹn tó yẹ kí nǹkan míì kéékèèké ìdáhùn yẹn bí kẹ́ ẹ bá fún oníṣúná kó máa promote politics tẹ́ǹkà máa ní ẹ kò sí kíni wọn ẹ tẹ́ǹkà máa fi àjẹwà lọ ní kẹ́ máa ṣe kíni kan ká máa dá sí kíni kíni ẹni bí wàá sílẹ̀ ń sọ yìí ló wàá sọ gbogbo ẹ̀ dájú torí pé wọ́n sọ yàrá odò gọ̀rí bẹ́ẹ̀ tàmà padà tàbí ẹ̀ náà ní láwùjọ táàlùkù àwọn sọ́tì ìbáṣẹ́ tọ́lọ́mọ sànú mélòó báyìí lórí nínú mélòó ni àáfàá nínú ìdílé kankan tó wá mélòó lẹni tó ń ṣe tọlọ́wọ́n ọba lọ́kùnrin àti lóbìnrin ìdílé ta tó wá adìyànjú rọ̀bà tí wọ́n sọ pé àlùsọ máa wọ́n di sọ̀rọ̀ náà nìyẹn tọ́lọ́mọ sùpánù àfáàrà tí wọ́n sara ìmọ̀ àdó lórí dágbé níparí àti sọ̀rọ̀ àlẹ́ ìwọ̀n àlẹ́ sọ́lá tó jẹ́ pé alqabidu ala dini alqabidu ala aljama ẹni tó bá fẹ́ di ẹ̀sìn ẹ̀mú tó bá fẹ́ ló ti tọ́lọ̀ bá sọ fún ẹni sọ ló dàbí ẹ̀kọ́ fẹ́ jí náà wọn àsìkò yẹn náà làsìkò tá a tó ẹ̀jẹ̀ àjùmọ̀ dáadáa ẹ̀mọ́ jẹ́ ká wo yẹ̀yẹ́ àwọn oníyẹ̀yẹ́ ẹ̀mọ́ jẹ́ ká wo àbùkù àwọn alábùkù ní tá à ń ṣe tó correct kágbìyànjú kàmáṣẹ́ lọ. ní tó kù díẹ̀ káàtó tó bí sàlàfíà sàlàfíà tàbí súnà súnà súnà kò túmọ̀ sí pé tí wọ́n bá ti yàn lóṣù náà automatically èèyàn ti ń la àlùjànnà nìyẹn o so téèyàn bá ń ṣe súnà yẹn tó bá ń ṣe sàlàfíà yẹn àti kó ń wà bí súnà tó wà bí sàlàfíà eléyìí nínú àwọn nǹkan tó jẹ́ pé ṣe sọ ọ̀rọ̀ nínú ẹ̀sìn náà ni ọjọ́ náà sùn àwọn ọ̀tá àlọ́ fún ṣàlàyé èyí tó fẹ́ fún ìgbàlódé tó mọ́ wọn ó ti ṣe one way to kéda ní àwọn ṣe tó bá di next week báyìí á bọ̀ sínú àìsàn so kíra tá a máa lò ó náà ní gbólógbò márùn sí ìgbà tá a mú lẹ́yìn ìṣọ̀lá ọ̀la sọ ilé ìfọlọ́fọ́ ṣe wá ní àwọn ìwé títí ò ní wíìkì kan àti ìdá ní wíìkì kan bákan náà wọ́n obìnrin wọ́n ti ń lò ní sọ́ọ́sì pé àwọn classes àwọn níbi pẹ́pẹ́ class wẹ́ẹ̀sì a ti wọ pé ó lè fẹ́ níbi tó bá òtún láìpẹ́ níbi ilé nígbà tó fẹ́ jẹ́ pé ó bá súnmọ́ ànábì náà wọn. èmi aago márùn-ún inshallah ta'ala lọ́jọ́ friday ní six fifteen láti friday tó ń bọ̀ yẹn lọ. class àwọn obìnrin yóò máa ọjọ́ bí àwọn ẹ̀kọ́ tó ní bá ṣe ó fẹ́ pẹ̀lú àwọn obìnrin yóò máa wà láti five to twelve to five to six fifteen ní àìsàn àwọn ilé náà tó bá ní àǹfààní láti wà níbẹ̀ nínú àwọn obìnrin ẹgbẹ́ dájú yẹn tó ká máa ọmọ àwọn kíláàsì ní ìṣòro ọ̀sán ọ̀sán ọ̀sán ọ̀sán ọ̀sán ọ̀sán wọ́n ní ìjẹ́ ṣé eégún ni wọ́n ní ìjẹ́ eégún wà nínú làǹkí ló ń bèbè. Láti àbí tó ń pẹ́ pé tó bá ti ẹ̀dọ̀ ṣẹ́ ń tó pẹ́sàn ilé tó ń dà lérò tẹ̀síìrì tó ti tóbi mẹ́ta ní dubai kí ló túmọ̀ sí ni pé sẹ́yìn wọ́n bá ṣépè léèyàn ègún náà ni wọ́n lè fìyàn gún èèyàn kàbùsẹ́ nìkan náà sí bóyá fàkókò rẹ̀ ọkọ kọ ìyàwó ẹ̀ lẹ̀ lọ́nà tí ó gbàdá ó ti tẹ̀ lọ́nà tí ó gbàdá obìnrin wá ṣépè lẹ̀ ṣe àfihàn lè sọ pé ó fi gún ègún kan àbí ègún ṣé ìyẹn ni àbí ègún wípé àwọn bàbá bàbá ńlá wọn ti ṣe nǹkan kan àwọn ń jìlẹ̀ ààrẹ lọ tó fi gbọ́dọ̀ dàbí àmọ́. ẹ wọ́lọ́ àlà tó bá yẹ pé yẹn ni tí èèyàn bá jẹ tó bá yẹ pé mọ̀dúnrún ẹni tí wọ́n fà bùkún sí tó bá fi yàn gún ìgún lè wà lórí yẹn sábà wo ẹ̀rí tá a lè rí lórí yẹn o ní pé anábì sọ̀rọ̀ lọ́wọ́ àlẹ́ ọ̀sán anábì sọ pé wàtẹ́kì dá àwọn tẹ̀lẹ̀mọ̀ ló fa ìnà wò lè sàbẹ̀ ìnà wò sàbẹ̀ ìnà wò ayé ìjà. ẹ fáyà ìpè sí ẹni tá a bá sàbò sí tó bá ṣẹlẹ̀ lọ́jọ́ kò sí gàgá láàrin àtọwọ́. ìpè tó bá di ọ̀fẹ́ yóò fẹ́ tuntun bá gbé nígbà gbàlẹ́ òfẹ́ lè dùn àbá sàyè dá tó bá wu ọlọ́run ọmọ sùpánù ọ̀tàlá kí n tó sọ yẹn ó lè ní lápá nínú ìsìnkú torí ẹ̀ ló jẹ́ pé ẹni tó sàbùkù sáàdì ibùdó àdìwà kọ̀ wọ́n ní tí sáàdì fi gún ìgún yẹn tó lápá nínú ìsìnkú yẹn padà kú wọ́n ní ó ṣètò lè fi àlọ́ tó wulẹ̀ àmúra ìwọ́lọ́ba jẹ́ kẹ́ni rẹ̀ ó gùn bákan náà tó bá jẹ́ kí ẹ̀mí rẹ̀ ó gùn ó wá ṣe kí ni ó wá jẹ́ kí òṣì náà ó bá ìlú gbogbo rẹ̀ ó bá àdọ́ta wà á rí ìdánwò lè ṣe tàn wájú kan fìtínà eléyìí tí a bá sàbò sí ọmọlàkejì tó bá ṣètò léyìn tó bá wu ọlọ́run ìgbẹ́ lè ṣe ẹgbẹ́ sọ pé tó bá wu ọlọ́run ó lè sàbò sí tó ṣètò lọ kí tó mú mọ́ ajẹ́pẹ́ láìsí ìlú lọ sàn án ẹ̀sán ìlú lọ sí dáadé ìlú lọ sí gbogbo àjọ ọlọ́run wa. Náà ǹjẹ́ sábà sọ pé ègún òdílé kan lè wà pẹ́ pé yóò yóò yóò máa bá yàn lọ eléyìí ó ti tẹ̀lé lórí ojú kìnnìkan tó wọ̀ ẹ̀ ẹ́ ti gbàgbà lérò ni pé òní fi ẹni yẹn lẹ̀ tó fi jọ́ gbìdà sí àmà eléyìí lè má rí bẹ́ẹ̀ gbogbo a rí nínú àwọn tí wọ́n jẹ́ kéèké rí táwọn máa padà jẹ́ mùsùlùmí òdodo tó bá yẹ pé ìgbìmọ̀ máa ń bá wọn lọ ní pé ẹ̀sán lè jẹ́ mùsùlùmí òdodo lọ́dún bá yẹ pé níta lérò pẹ̀lú ẹ̀ ní pé àbùkù bóyá bí àbújá ń dẹkùn stain lẹ́gbẹ́ yóò máa bá ìdílé yẹn lẹ́gbẹ́ ẹni náà mo ti dẹkùn jẹ́mi rẹ tó stain yóò máa wà ń dẹ̀ ilé náà wà ń dẹ̀ ọ̀sán pé ilé òkú ká tẹ̀ rí àbúrò ilé ìpín tó wà ìpín àdètí bẹ̀rẹ̀ iná ní àtẹ́gbẹ́gbà experience tó fi hàn pé tí àbá wà nínú ìdílé lẹ́gbẹ́ àbúrò wà ń bẹ̀ tó bí èèyàn bá ti ọ̀jẹ́ ńlẹ̀ èèyàn mọ̀ jẹ́ àbùkù

ẹ̀sán lórí ìpè rárá ilé سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته Ibrahim.